الله أكبر من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين صلى الله عليه وسلم وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الصادق الوعد الأمين رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة بلغ الرسالة وأدى الأمانة ونصح لأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد ابن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين فأحينا اللهم على سنة حبيبك المصطفى وأمتنا على ملته الشريفة آمين واحشرنا في زمرته المفلحين آمين مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ثم أما بعد فيا إخوة الإيمان إخوتي الأفاضل والأخوات الفاضلات السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Ọlọ́run ọba alhamdulillah ọba aláàánú ọba elébùrú kẹẹ ọba dẹ́dàá ọba tó ni mí ni wá tó ọba títí ń bẹ kó tó wá wò fẹ́ dáyé ó dá oríṣiríṣi ẹ̀dá síbẹ̀ nínú ọpẹ́ ni fún wa ńgbà tá a wa láwùjọ ènìyàn tọ́lọ́run dá wa léèyàn fi ṣe fún wa fún wa ó wá dá káfí ẹ̀mí ìmúre ọlọ́run o tó o dá mi lẹ́dàá tí da tó o dá ọ̀dà mi lájá ọ̀dà mi ní gbogbo oríṣiríṣi àwọn ẹ̀dá mi tó wá wù ọ́ tó ní kí n máa bẹ láwùjọ àwọn ẹ̀dá ọmọ ànábì Adam ẹ̀dá ní láti máa dúpẹ́ èyí nìna fọlọ́run. alhamdulilayi. lára àwọn ọ̀nà ọpẹ́ wa tá a gbọ́dọ̀ dákẹ́ láti máa dúpẹ́ fọlọ́run iná ni nípa ní imatul Islam ìdára pé à ń bẹ láwùjọ ẹlẹ́sìn Islam ẹ̀sìn tó wá tá a tún gbọ́dọ̀ rí ẹ̀sìn míì mọ́ ẹ̀sìn tọ́lọ́n fi rán gbogbo àwọn ànábì rẹ̀ pátápátá kó tó wá di pé ànábì wa Muhammad wá dé ó wá fi òpin sí ó fi òpin sí kò ní sí ànábì mọ́ kò ní sí òjíṣẹ́ kankan mọ́ lẹ́yìn ohun ànábì Muhammad. ọlọ́run tó wá ní ká jẹ́ kan náà ọmọ lẹ́yìn ànábì wa Muhammad ọpẹ́ bẹ́ẹ̀ a lè dùn tán fọlọ́run ọlọ́mọṣẹ́ gbọ́pẹ́ wa. àmín. ọlọ́run ọba mi sàtí àwájú ọjà rẹ àlékún kẹrẹ àtìgẹrẹ bá máa ṣe fún olólùfẹ́ rẹ ẹni òṣàlẹ́sà láwùjọ gbogbo ìran ànábì ẹni òṣàlẹ́sà láwùjọ gbogbo àwọn òjíṣẹ́ tó wá rí i pé hmm, òun ló wù rẹ ọlọ́run tó pè ní akẹ́yìndé nínú gbogbo àwọn ànábì ọlọ́run èyàn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì tó ṣàlẹ́sà tó fiṣẹ́ rẹ fi rán ó wá jíṣẹ́ rẹ ọlọ́run inú rẹ ọlọ́run dùn sí i oyin oki osa ọlọ́run alekun kẹrẹ àti gẹrẹ bá a sí fún anabi. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ la tún máa tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn sàábé anabi muhammad. sallallahu alayhi wa sallam. láwọn tí wọ́n bá anabi wa muhammad láyé tí wọ́n ṣe wàhálà púpọ̀ lójú ẹ̀nà sí islam bí islam ó ṣe rọrùn wàhálà bẹ́ẹ̀ ni wọ́n ṣe láyé wọ́n jìyà rẹ̀ wọ́n fi ẹ̀mí wọn wéwu nítorí bẹ́ẹ̀ lára wọn náà làwọn ìtàn ṣe hijira kó ẹ mọye òǹkà kìlómẹ́tì tí ń bẹ láti ìlú maka lọ sí ìlú madina ni àwọn ẹni tí wọ́n tún rìn bẹ́ẹ̀ náà nínú hijira àkọ́kọ́ kó ní ìlú maka yìí tí wọ́n gbé ẹ̀sìn sá pé àwọn wọ̀nyí ò fẹ́ jẹ́ kárí ẹ̀sìn sí nírọ̀rùn wọ́n wá gbé lọ sí habasha ẹ̀yìn ethiopia gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ṣe wàhálà lójú ọ̀nà yìí tọ́lọ́run fi wá fi ẹ̀rọ sí fún wa lónìí tá àwa wá ń jẹ̀sìn tá àrùpá ń hmm. ṣẹ̀sìn ni àwa ń yọkùn léyìí tó yẹ pé gbogbo wọn wọ́n ṣiṣẹ́ wàhálà wọn ẹni tó rìn tó fi ẹsẹ̀ ṣe yíra rẹ̀ mélòó la fẹ́ kanú wọn tó wá jẹ́ pé wàhálà bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbogbo ẹ̀ wá dìrọ̀rùn lónìí ọlọ́run jọ̀ọ́ jàre ìkẹ́ rẹ àti ìgẹ̀ rẹ yóò máa jẹ́tọ̀ kọ̀ọ̀kan wa. ya Rabbi bil Mustafa balligh maqasidana. واغفر لنا من مضى يا واسع الكرم. ọlọ́run o bẹ́ẹ̀ la tún wá rántí. wọ́n ti fèrè láàrínlẹ̀ kó lélẹ̀ mùsùlùmí. gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ṣe wàhálà sójú ọ̀nà ìsìlámù yìí. ọlọ́run bá wa kẹ́ wọn àwọn èyí tí wọ́n ti dòkú kẹ́ ní ìkẹta kìámà. àmín. náà ti àwa tó kù láwùjọ àlàyé má yọwọ́ ọ̀kẹ́ rẹ lára wa. àmín. kẹ́ àwa náà ní ìkẹta yé bó ti wá wo kí wa tó láyé májọ wá dìkẹ́ ti àlìkíámọ̀ lọ́wọ́ torí ìdí eléyìí ẹ̀yọ́ máa lẹ́yìn bàbá wa ẹ̀yìn ìyá wa gbogbo àwọn tá lọ́nfààní láti mọ wa ní àkókò ọ̀wọ̀ yìí kí ìkẹ́ ọlọ́run ọlọ́run orí ajé ẹ̀jẹ̀ tá látọ̀dọ̀ ọlọ́run wa. Hmm, èyí tá a mú wá lọ́jọ́ tèmi òun tí ó sì mú jàdá ní ṣùgbọ́n ó tọrọ àgbéyẹ̀wò ó tọrọ làákàyè bá a ṣe gbọ́ra wa lágbọ́yé tẹ́lómi ò ní ṣì wá mú tí ò ní ṣì wá gbọ́ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ sì ni ẹ̀sìn Masha Allah ẹni bá wá kọ ẹ̀sìn ilẹ̀ ló ṣe tán láti ṣẹ̀sìn ọlọ́mọdé á àwa wà lásìkò tí gbogbo wa mọ̀ àsìkò tá a wà nú èyí kò pamọ́ sí ọkùnrin bẹ́ẹ̀ ni kò pamọ́ sí obìnrin àwọn amúwásétì gbọ́ ara wa yóò di àkókò kan àbínú àkókò tá a wà yìí tá a rí pé àwọn kan ń sọdún àwọn kan ń yọ̀ àwọn kan ń dunnú kí ni sẹ̀rí àwa kí ló fi rinlẹ̀ nípa irú ọdún yìí táwọn kan ń ṣe Islam ó dá lọ́tọ̀ ọdún yìí náà òun náà dá dúró lọ́tọ̀. kí wá ní àjọṣepọ̀ wa pẹ̀lú gbogbo àwọn ẹni tá a mọ̀ pé wọ́n ń ṣọdún yìí ní ọdún tó papọ̀ mọ́ ìparí ọdún dẹ̀sánbà yìí ṣé mùsùlùmí lè pé lọ́dún ṣá lè bá wọn kópa ń bí ayọ̀ ọbẹ̀ àti ìdùnnú ọbẹ̀ àtọ́dún ọbẹ̀ erí nǹkan tí a mú wá tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nìyẹn ọlọ́run kó ṣàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ẹ má jẹ́ àgbàgbé máa bá wo nínú Suratul Furqan sàtí àmì ọba àlekè ọlá ń dá wa lóhùn bẹ́ẹ̀ ọlọ́run ní walladhina la yashhaduna az-zur wa idha marru bil-lagwi marru kiraman Suratul Furqan ayà 72 walladhina. لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور الله وكم wọn n'i ma máa jẹ́rìí èké wọn ò sì ní jẹ́rìí àbòsí òdodo dádúró lọ́dọ̀ wọn ó fojú hàn kò pamọ́ bẹ́ẹ̀ ni èké tún wà lọ́tọ̀ bó ṣe jẹ́ pé ara wọn kan wọn ma jẹ́rìí èké ọlọ́run wá láwọn kan bẹ tán jẹ́ ti tèmi ọlọ́run àwọn ẹrú mi dáadáa kan bẹ tó jẹ́ pé láyé la yashkaduna zuur wọn yìí jẹ́rìí èké wà ìdá àmàrò bíláàgbéwé márùn kìrọ́mà. bó bá di pé ayé di ti gbogbo àwọn èèyàn bá ń lọ tí wọ́n ń bọ̀ níbi tí yẹ̀yẹ́ wà tí wọ́n bá ń ṣe yẹ̀yẹ́ àwọn làwọn ò sì wáyé wá ṣe yẹ̀yẹ́ ń tàn wọ́n àwọn wá láti máa wá ṣe ni tafsir wọ́n ní gẹ́gẹ́ bí àfáàwá àgbà mujahid nínú tafsir tiẹ̀ ó ní innaha a'yadul mushrikin ìjẹ́rìí ìkétọ́nà ń sọ níbí òun náà ní nípa ọdún tí àwọn ẹnìkejì máa ń ṣe tí wọ́n mọ̀ ní àwọn ń ṣe ìrántí ọjọ́ bíi anabi isa alayhi salatu wassalam lérí ọ̀rọ̀ ni odidi tọ́pìkì kan ó ní di àlàyé tí ó jẹ́ ká mọ̀ pé tálà nábì Isa. alayhi salatu wassalamu. ṣé ànábì Isa <clears throat> ṣé báwọn ṣe ń ròyìn rẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn ṣé bẹ́ẹ̀ náà lórí gẹ́ lọ́dọ̀ tiwa hmm. kò jọra wọn lẹ́yìn náà ẹ̀sìn tànàbì Isa mú wa kí ni kùránì tiwa àtànàbì tiwa kí ló sọ nípa ẹ̀ ṣó fara mọ́ ṣó sì fara jọ tiwọn kò jọra wọn torí ìdí eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa qad haddatha fi zamanin nubuwa ba'da dukhuli nabiyyi sallallahu alayhi wa sallam al-madina muhajiran ilayha anabi ṣe hijira gẹ́gẹ́ ti gbogbo anáàmà lọ́kùnrin wa lóbìnrin wa anabi kó lu maka lẹ́ni tọ́lọ́ ń pàṣẹ fún pé níbi ọ̀rọ̀ lọ níbi dé yìí táwọn mùsùlùmí àwọn mùsùlùkí ìlú Mákà ń fara nìyí ẹ wá gbéra ẹ wá gbọ̀ náà lu Mọ̀dínà lọ anábì filé lọ fi gbogbo ọ̀nà lọ fi gbogbo nǹkan lẹ̀ ó wá lọ sí ìlú Mọ̀dínà. sallallahu alayhi wa sallam. nígbà anábì wá débẹ̀ àwọn wájàdá nas wájàdá nas yaktafiluna bi yawmin khassayn bihima fil jahiliyya anábì dé Mọ̀dínà bẹ́ẹ̀ ló bá àwọn aráàlú Mọ̀dínà náà lẹ́ni tí wọ́n mú àwọn ọjọ́ méjì kan mẹ́mẹ́ wọn a máa fọjọ́ nìyọ̀ wọn a máa fọjọ́ nì wọn a fi máa dùnnú tí wọ́n ń ṣe ọdún ọjọ́ méjèèjì nì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe nígbà ojú dúdú. wọ́n wá bẹ́ẹ̀ títí ànábì wá dé ìlú Madina ńgbà ànábì wá dé bẹ́ẹ̀ ẹ pé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Anas sàbí dáadáa ni ọlọ́mùbáwá yọ́nú sí i ó ní kọ́dìmọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam wàláhùn yawman yal'abuna fíhìmà anábì dé màdínà ọba wọn lẹ́ni tí wọ́n á máa ṣe ọdún méjì ńbẹ̀ wọ́n máa ṣeré ńbẹ̀ wọ́n máa yọ̀ ńbẹ̀ wọ́n máa jó wọ́n máa ṣe bóun tí ohun wá ńlá anábì wa dojú ọ̀rọ̀ kan wọ́n anábì ni ma hadhani al-yawman ẹ̀ wá náà ẹ̀yin tá a wá bá lù màdínà àwọn ọjọ́ òun àwọn ọjọ́ méjèèjì wọ̀nyí tẹ́ ń yọ̀ tẹ́ ń dùnnú bẹ̀ kò yé mi ànábì ẹ̀ ṣàlàyé fún mi kí làwọn ọjọ́ méjèèjì wọ̀nyí kọ́ọ̀lù ni wọ́n sì dá ànábì wa Muhammad lóhùn sallallahu alayhi wọ́n ní kunna nal'abu fihima fil jahiliya ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run o a ti ń bá fàájì wa bọ̀ wá nínú àwọn ọjọ́ méjèèjì yìí lọ́jọ́ tó ti pẹ́ nígbà tí ìsìlámù ò tí ì dé ọ láti máa ń ṣe fàájì láà máa gbádùn mẹ́ẹ̀ á máa ṣeré nínú àwọn ọjọ́ nígbà ojú dúdú fakọ́ọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam ńlá nàbí wa ń sọ báyìí fún ọ pé inna allaha qad abdalakum bihima khayran minhuma sẹ́yìn fẹ́ gbọ́ o ẹ̀yin tẹ̀ǹtẹ̀lé ìlànà ibi ànábì dájúdájú sàtí àmì ọlọ́run ọba àmì ọba àlékè ọlá ó mà ti wá fi àwọn ọjọ́ méjì míì ó fi chẹ́ǹjì àwọn ọjọ́ méjì wọ̀nyí tẹ́lẹ̀ ìṣọdún mbẹ́ ó ti pààrọ̀ rẹ̀ fún yín àwọn ọjọ́ wa ni anabi ni yawmal adha wa yawmal fitr ọdún léyà àti ọdún ìtúnu ńlọlọ́run ti wá sọ di ọdún fún yín ẹ wá fi àwọn ọdún méjì èmi làwọn ọdún kérésìmesì tẹ́ ń ṣe ni tẹ́ ní oṣù ọdún lọ sópin àwọn afẹ́ máa yọ àwọn afẹ́ máa dúná ọba tó sọ̀hún tayọ ọgbà náà anábìnrin rárá o èyí tí ó máa jẹ́ ọdún yín iná ni ọdún iléyà àti ọdún ààwẹ̀ ẹ̀yin wa mùsùlùmí bá nàbì ṣe wí ni rọwá wa Abu Dawud hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ni wọ́sọ̀ hahahu Albani àbáwọ̀ àgbà Albani ó lọ́wọ́ sí pé ah, hadith tó lálàáfíà ni. bàbá wa àgbà ni àfáà wa tí orúkọ rẹ̀ ò parẹ́sẹ́ nìkan ibn taymiya rahimahullahu ta'ala in sọ fún wa pé alhadith ó ní ọ̀rọ̀ tá nàbí wí kalẹ̀ yìí. sallallahu alayhi wa sallam. yufidu hurmata tashabuhi bihim fil ayadihim. ó ní ọ̀rọ̀ nàbí yìí ó fẹ́ jẹ́ ká mọ pàtó kéèyàn lóun fẹ́ máa kọ́ṣe àwọn aṣọ ọdún méjèèjì wọ̀nyí kéèyàn fẹ́ máa kọ́ṣe wọn pé àwọn náà fẹ́ máa kí wọn ẹ kú ewu ọdún o káfẹ́ máa yọ tí a máa pààrọ̀ oúnjẹ síra wọn wọ́n máa kó oúnjẹ fún wa oúnjẹ ọdún ni o gàtó ni o oúnjẹ làwọn ṣe yí o léríṣiríṣi oúnjẹ tí wọn a máa ṣe níparí ọdún báyìí bàbá wa Ibn Taymiyyah ó jẹ́ kó yọ pé kò dáa tó kò wọlé tó pé káwa la fẹ́ ti ọdún ni a máa bá wọn ṣe é lam yukirrahum ala al-'idayni al-jahiliyayni ó lọ ànábì ò gbà wọn láyè kí wọ́n máa bá ọdún méjèèjì náà bọ̀ wá bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe máa ń ṣe kí Islam kó tó dé ẹ̀sìn Islam ló dé ló pa pípọ̀ àwọn nǹkan wọn ni ó pa wọ́n rẹ́ wala tarakahum yalabuna fihim ala al-aada Ibn Taymiyyah àná ànábì òfin wọn lẹ́gbàá sẹ́yìn tí ń sọdún yìí kí n tó wá tẹ̀mí ànábì tó wá báyìí ẹ máa bá ṣó ó kọ̀ fún wọn ni kódà wàkọ́ọ̀là ń fi yé wa pé ànábì tó ń sọ wọn pé abdalakum ọlọ́run ti chẹ́ǹjì rẹ̀ fún yín pé kẹ́ ẹ má wulẹ̀ máa lẹ́ǹṣọdún ní má èyí tí ó máa jọ́dún tẹ̀yìn mùsùlùmí iná ni ọdún iléyà àti ọdún ìtúnu ààwẹ̀ gbàtọ́rọ̀ ti wá rí bẹ́ẹ̀ ń jásí pé èmi rẹ àṣejù ò sí fún wa mọ́ lákòókò yìí níbi ìmukúmu níbi ìjẹkújẹ táàmù aláǹbá wọn ṣọdún ni kò jọra wọn. kò jọra wọn torí ìdí eléyìí ọlọ́run sọ fún anabi muhammad nínú alukur'an yóò jẹ́ ká mọ̀ pé kíkú wa kó dúró níṣọ ara rẹ̀ á bá pàdé nínú suratul maida aya karantó wit níbi tọ́lọ̀ ń dín ní likullin jaalina minkum shiratan wa minhaja àwa ọlọ́run ẹnìkọ̀ọ̀kan ńlóníṣọ rẹ̀ ẹnìkọ̀ọ̀kan ńlólọ́nà ọ̀nà tẹ̀yìn ẹlẹ́sìn Islam òun náà ni ká ẹ máa sọdún léyà ọ̀nà tìyín náà ni ẹ máa sọdún ìtúnu àwẹ̀ lèkúlé jàlínà minkum shir'atan wa minhaja. ọ̀nà tá a là fún yín nìyẹn ìtumọ̀ jẹ́ tìyín nìyẹn walau sha'a Allahu laja'alakum ummatan wahida. ó wọ́n lọ́wọ́ ní ló fi ní ká jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ kí mùsùlùmí ó dára rẹ̀ mà lọ́tọ̀ kíkiri ó sì dára rẹ̀ kó dáa mà lọ́tọ̀ bó bá wọ́n lọ́wọ́ ní ó bá fẹ́ pawápọ̀ tẹ́lẹ̀ ni a sì ṣe bẹ́ẹ̀. walakin liyabluwakum fima ataakum. ṣùgbọ́n ọlọ́run ṣe láti dá wa wò ní ló ní kóríṣiríṣi àwọn ànábì ó wáyé anabi musa wáyé pọ̀lú tírà rẹ̀ tọ́lọ̀ ń fira anabi musa wáyé pọ̀lú tírà rẹ̀ tọ́lọ̀ ń fira níṣẹ́ bẹ́ẹ̀ la anabi wa muhammad wá dé anabi ló wá dé ni kò tún sí mi ma hmm. kódà ewu títún bẹ́ẹ̀ mi ta anabi yìí táwọn èèyàn ò mọ̀ nínú ọ̀rọ̀ anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. anabi ni walladhi nafsu muhammadin sallallahu alayhi wa sallam biyadi òun anabi òun fi ọlọ́run ọba adẹ́dá tí ẹ̀mí tòun ń bẹ lọ́wọ́ rẹ̀ anábì ni mo fọlọ́run náà búra la yasma'u bi ahadun min hadhihi al-umma ẹnìkan ò ní wáyé kó sì gbúrò òun ànábì nínú gbogbo oríṣiríṣi ìjọ kọ̀ọ̀kan tí ń bẹ láyé náà yahudi yun wala nasrani kò bá jẹ́ nínú àwọn yahudi ọmọlẹ́yà ànábì musa wala nasrani kò sì ní jẹ́ ọmọlẹ́yìn ànábì Isa àti ìmí náà bẹ́ẹ̀ tí ó mọ̀ pé òun àná Muhammad òjíṣẹ́ ọlọ́run lòun jẹ́ akẹ́yìndé tóun wá tọ́lọ́run ráhùn níṣẹ́ pẹ̀lú Al-Qur'an tó gbọ́ bẹ́ẹ̀ tó gbọ́ kíkẹ́ ànábì bẹ́ẹ̀ thumma yamutu yóò wá lóun tún wà lábẹ́ ànábì kan òun tún ṣẹ̀sìn mí kan yóò wá kú sẹ́ni bẹ́ẹ̀ walam yu'min billadhi ursiltu bihi tí ó wàá kú sẹ́rí bẹ́ẹ̀ lẹ́ni tí ó sì tẹ̀lé ìlànà tòun àná Muhammad tí ó sì gba ti ọlọ́run fi rán oníṣẹ́ kò gbà gbọ́ kò gba alukurani gbọ́ kò gba wa anabi gbọ́ kò gba ẹ̀sìn islam wọlé anabi ni illa kana mina ashabi náà àfi kó sì jẹ́ pé kúkú kò láyé irú ẹni bẹ́ẹ̀ nínú náà yóò wà ní ìjọ tó fẹ́ wọ náà ni hadisi hadisi ti ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní Abu Huraira ló gbà wá nínú àkójọ ọ̀rọ̀ tí Muslim nínú àkójọ ọ̀rọ̀ anabi ti ń bẹ lọ́dọ̀ Muslim inú rẹ̀ láti ké bá a bá gbọ́ hadisi yìí lágbọ̀ yìí kò gbọ́dọ̀ tún sí ẹ̀sìn kankan mọ́ lẹ́yìn ìgbà tí ó ń ṣẹlẹ̀ àná Muhammad ti wáyé pẹ̀lú ṣẹ́tọ́lọ́run lànàbí fi wá ń jẹ́ yí wa bẹ́ẹ̀ ẹ ọdún tẹ́ lẹ́ǹsẹ̀ yìí ò ní ìlú Madina bẹ́ẹ̀ àwọn ti máa ń sọdún yìí tipẹ́tipẹ́ kẹsì islam tó wáyà anabi ní ẹ̀fì ilẹ̀ èyí tó jọ́dún yín ọlọ́run ti bá yín pààrọ̀ rẹ̀ tó gbé ọdún tó dá wá fún yín ẹ máa du ẹran ẹni tó bá mi ẹran jẹ kó máa gbádùn mẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì wàá gbàwẹ̀ náà bí ẹbí ọlọ́run ṣe fẹ́ ẹ máa wá ṣọdún ẹ máa yọ̀ ẹ máa dùn gbà á ah, alhamdulillah ọlọ́run ní káwọn rí ìbẹ̀rẹ̀ oṣù ramadan ó tún wá ní káwọn rí bá délẹ̀ pọ̀lú ìdùnnú yìí ọjọ́ ọdún ọjọ́ ayọ̀ ni méjèèjì náà tó ní àwọn ọdún tẹ́ ẹ máa ṣe lọ́dún láyé ẹ̀yin tẹ́ jẹ́ ìjọ mùsùlùmí ṣùgbọ́n bá a bá ní ànábì sọ tí ẹni ní tó wù á láà ṣe ká mọ wá rántí pé ó ń ṣẹlẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ntọ́lọ́n fìran gẹ́lẹ́ àlàyé rẹ̀ ló wá ṣe fún wa èèyàn wá sì yí wá mọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ ìrìn tó yẹ ká rìn ẹsẹ̀ tó yẹ ká gbé gbogbo rẹ̀ lànàbì tí wàá ṣe àlàyé rẹ̀ fún wa. sallallahu alayhi wa sallam. ẹ̀yin wáyà mùsùlùmí lérí ibi tá a bọ́rọ̀ dé àfáàwọ̀ àgbà Ibn Taymiyyah ọlọ́mùbá wa kẹ́. àmín. ó ní fala farqa bayna musharakatihim fil eid wa bayna musharakatihim fi sa'il manahij. ẹni tó bá lóun fẹ́ máa bá wọn lọ nínú ọdún yìí rárá àwọn òṣèṣin wọn èèyàn ò ní káwọn má bá wọn ṣọdún hmm. èèyàn ò ní káwọn má yọ òun tọ̀hún ni ó ti dára rẹ̀ pọ̀ mọ́ wọn hmm. nítorí Ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni bá fara jọ ìjọ kan tí ń kọ́ṣe wọn tí ń kàṣà wọn Ànábì ní khushira ma'ahum bọ́wá dídí àkíyàmọ́ wọn bá fẹ́ gbé dìde wọn ó gbóná dìde láwùjọ àwọn tí ń kọ́ṣe wọn ni. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. ààrẹ ayé ló jẹ́ ká mọ̀ pé ọlọ́run kílíà gbogbo kí náà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹlẹ́sìn ti bí wọ́n dádúró lọ́tọ̀ àwọn náà tá n tẹ̀lé ìlànà níbo Muhammad adádúró lọ́tọ̀ ọ wá wà lábẹ́ àyà ti tòsí níbi tọ́lọ́run ní kúlíyà yọlẹ káfírúnà la àbúdù máa tàbùdùnà ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ fà nábì. la àbúdù máa tàbùdùn. anábì ní kíkú ọdún oníṣọ́ rẹ̀ èyí tẹ́ ń sìn ni tẹ́ ń lẹ́ ń sin ọlọ́run yín tẹ́ ní Jésù ọmọ tẹ́ tún wá ní àti jésù àti ìyá rẹ̀ ọmọ ọlọ́run làwọn méjèèjì àbítẹ́ tẹ́ àwọn méjèèjì lọ́lọ́run wọ́n á jẹ́ kó yán pé là àbùdù máa tàn àbùdù náà èyí tẹ́ ń sìn ni èmi ànábì ìníyín ìnísì pẹ̀lú yín. wàlá àwọn tó máa bídò nà máa àbùdù. ìtẹ́yìn náà wá ń sìn ó yẹ yín ilé padà bá pàdé ẹ̀ ń sin tẹ́yìn ń èmi ànábì ní sin tẹ́ ń sìn nù. wàlá ànábìdùn máa abàtún. èmi náà ní darapọ̀ máa ń níbi gbogbo òsìkúsì tẹ̀ ń ni. wàlá àwọn tọmọ àbìdùn náà máa àbòdì. bàtà ẹ̀ tí wàá lẹ́ẹ̀kọ́ ẹ̀sìn ìsìlámù ńlẹ̀ kó yá jẹ́ pé kíkó ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lákọ̀ọ́mọdé nìkan. tí ni o àmọ́ oríire wá ní fún gbogbo ẹni tó bá tẹ̀lé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. torí ìdí eléyìí ẹ̀yin wáyà mùsùlùmí níwọ̀n ní gbogbo nǹkan gan àwa sì ní aláṣejù àwa la máa ń láṣejù jù Lọdọ ẹlòmíì a ma ṣe àwọn àfa àgbọ̀yé gba ah, wọn ní káwọn máa bá aṣọ dún àìsùn ń jẹ ara wa lóòótọ́ ṣùgbọ́n kíkó wa ó dúró níṣọ ara rẹ̀ ká má máa lọ kásá àwọn kan tí ó fi kó bá wa tí ó jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wa lọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn tó yẹ pé mùsùlùmí ní láti ṣọ́ra rẹ̀ ìwọ tó máa ranjú káàkiri lé onílé tó mọ lóun ṣọdún kiri dúró níṣọ rẹ̀ lóòótọ́ àwọn èèyàn wa lè wà nù wọn kódà wọn lè wà nù àwọn ẹbí tọ́lọ́nkà ní kẹ́sìn kó yà wá sọ́tọ̀ọ̀tọ̀ níwọ̀n ní gbogbo nǹkan láyé ọlọ́run ò fẹ́ràn àṣejù káwa dún ní sọ ọ̀yà wa ká má bàa tayọ àlà ká má bàa wà nù ẹni tí a rí ìbáwí ọlọ́run ọlọ́run má ṣe wá lẹ́ni tá a kọlu òfin ọlọ́run o ẹ̀sìn islam náà ọlọ́run má ṣe àfihàn ọlọ́run jù báyìí lọ ọlọ́lá haula wàlá kúwàtà ìlàbílà ìlàlí ìlàmí. Allahu dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah. atọrọ àlékún kẹ́ àlékún gẹ́ ọlọ́run fún ànábì wa muhammad. sallallahu alayhi wa sallam. tó arọra wa gbogbo àwa ìjọ mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin wa àlàyé ní láti ọ̀dọ̀ àwọn onímọ̀ àwọn àgbà àfà tí wọ́n gbé kalẹ̀ ní etí òmújà kò mú dání rárá kò sì mú èdè àìyedè kò mú dání kíkó wa kó gbé sọ ẹ̀ káyé máa ṣàṣejù àsìkò tá a wà yìí kíkó wa jòkó ńlẹ̀ rẹ̀ jẹ́ káyé máa wá wa kó wa káàkiri ẹ̀rí wakọ̀dìjà àti kathirun minan nusus shar'iyya تخف على التمايز وتجنب التشابه باليهود والنصارى والمجوس ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ ní àwọn ọ̀rọ̀ tẹ̀sí Islam láyà Qur'an ní àwọn ọ̀rọ̀ anábìwá Muhammad tí ń fẹ́ pé ká dúró ní sọ wa ká ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn tiwa ká pọ́nlé ká dúndì rẹ̀ ká sì jìnnà sí ìmọ̀ àwọn Yahudi àtàwọn Nasọ́ra àti gbogbo àwọn ẹlẹ́sìn ti bíi náà èyun àwọn asinná àbí àwọn ẹlẹ́bọ ní ètò yẹ pé àwọn náà dá dúró lọ́tọ̀ pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n ń sìn a gbọ́dọ̀ bá mùsùlùmí ń di gbogbo àwọn pálapàla yẹn ẹ̀rí hadith anabi mu wa ní ètò kílíà rẹ̀ dáadáa tànàbí ni wala tashabbahu bil yahudi wan nasara ẹ gbìyànjú ẹ má lọ kásá ẹ má fara jọ ẹ má kọ́ ìṣesí àwọn yahudi àti àwọn nasara ẹ má dara yín pọ̀ mọ́ wọn ẹ má máa ṣe ní tí ṣe ẹ má fi ìwà jọ wọn ẹ má fi ìrìn jọ wọn ẹ má fi ìṣesí fi jọ wọn wa khalifu al-mushrikin ẹ sì wá yàtọ̀ pọnbélé ẹ dádúró lọ́tọ̀ ẹ yàtọ̀ sí àwọn olùṣẹbọ ẹ má mú sọsẹgbẹ wọn ẹ má rìn gba ibi tí àwọn ń rìn lọ ẹ má jọra wọn ẹ jẹ́ kí wọn wà lọ́tọ̀ọ̀tọ̀ wa khalifu al-majus ànábì wí bẹ́ẹ̀ tí bá ń sin náà ẹ àti iná rẹ̀ tí ń sin lẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ jọ lẹ́yìn ànábì ẹ mójútó ẹ̀sìn islam ti yín lórí gbogbo àwọn àdìsọ ànábì wọ̀nyí fastam tajà min dhalika al-ulama'u qa'idatan mukhalifatal kuffari làwọn afáwa ni ńgbà tá a ti rí àwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ànábì wọ́n wá ní èyí táwọn wáyọ jáde tí ó jẹ́ ń máa rí tá a sì máa tẹ̀lé iná ní ká má farajọ àwọn kiri yóò ká má farajọ àwọn Yahudi ká sì má farajọ àwọn Nasara pàápàá jùlọ khususan fi umurihim ad-diniya èyí tó bá tún wá jẹ́ ní tó jẹ mẹ́sìn wọn tí wọ́n ń sìn tá a sì mọ̀ pé wọn yìí ó papọ̀ mọ́ ọdún wọn tá làwọn ń ṣe àpanupọ̀ wọn àfáà káyẹ̀ fún wọn níbi ààyè ni ká má farajọ wọn. yaqulu ibn Taymiyyah rahimahullahu ta'ala bàbá wa àgbà fà wa Ibn Taymiyyah ó jẹ́ kó yé wa pé waqad dalla al-kitabu wa ja'at sunnatu rasulillahi sallallahu alayhi wa sallam wa sunnatu khulafa'ihi ar-rashidin allati ajma'a ahla al-'ilmi 'alayha bimukhalafatihim wa tarki at-tashabbuh bihim tíra sọ bẹ́ẹ̀ ni Muhammad gbé wa ní ètò kan àti gbogbo ìlànà àwọn gbòógì nínú àwọn sàbíà nàbì àti gbogbo àpapọ̀ àwọn onímọ̀ pé ká má kásá wọn ká lòdì sí ìṣesí wọn ká sì jìnnà sí àti máa kọ́ṣe wọn ká má farajọ wọn nínú ìṣesí. ẹ̀yin ọlọ́ba tó yẹ pé àfa àgbà Ibn Kathir kọ́lọ́mbà ní ìkẹ́tù yìí ó gbààyè ó fi kún un nínú àlàyé tó fojú hàn níbi tí gbé ń sọ pé falẹ́ ìsàlẹ́lẹ̀ mùsùlùmí àyìnyàtàṣà bàràbìrìm kò lẹ́tọ̀ọ́ pàápàá fún mùsùlùmí kó máa wá fi ìṣesí fi jọ àwọn ẹlẹ́sìn kejì láàfin àyàdìrìm pàápàá jùlọ nínú ọdún wọn ṣíṣe a gbọ́dọ̀ kọ́ṣe wọn rárá wala mawasimihim wala fi ibadatihim táwa ní àkókò tá a máa ń ṣe nǹkan ní àkókò ọdún wọn ní afẹ́ bá wọn ṣe Ibn Kathir òun náà kọ́ òun ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ ni nínú ìjọsìn wọn náà ẹ̀sìn wọn ọ̀tọ̀ tiwa náà ọ̀tọ̀ li anna Allah ta'ala nítorí ọlọ́run ọba ni ọba àlekè ọlá sharrafa hadhihi al-umma bi khatamil anbiya ọlọ́run ṣe àgbéga ẹ̀yẹ àpọ́nlé ọ̀wọ̀ ó ṣe fún ìjọ wa tí ń jẹ́ ìjọ àná Muhammad pẹ̀lú ìyẹn ànábì wa Muhammad ní ànábì ìgbẹ̀yìn òjíṣẹ́ ìgbẹ̀yìn fún wa lẹ́yìn náà ṣara aláhùdín al-azim alikọ̀wé maṣáàmìlà káàmìlà ọlọ́run wa ṣẹ̀ṣà ẹ̀sìn tó tóbi jù ó ṣe é lófin fún pé ẹ̀sìn tẹ́ máa sìn ní ẹ̀sìn tó dá dúró tó sì dúró wọ́n tí kìí ṣe ẹ̀sìn yọ̀bọ̀yọ̀bọ̀ tí kìí ṣe ẹ̀sìn tí a máa ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wá jẹ́ ẹ̀sìn kan tó kó gbogbo nǹkan yọ tó pé lẹ́sìn kò sí nǹkan kan mẹ́ tọ́lọ́hún fi kó yọ kó nu rẹ̀ táwọn wá ní àbùkù tí ń bẹ nu rẹ̀ ní. alladhi lawla ẹ̀rí ó bá dé pé alladhi law kana Musa ibn Maryam ibn Imran alladhi unzilat alayhi at-Tawrat wa Isa ibn Maryam alladhi unzila alayhi al-Injil hina lam yakun lahuma ṣàrọ̀ún mùtábàún ẹ̀rí ọ̀tọ̀ ní tànàbí Isa ọ̀tọ̀ sí ní tànàbí Musa gbogbo wọn náà ni wọ́n ní tírà wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní ìlànà tiwọn tí wọ́n ń tẹ̀lé táwọn àwọn àwọn gbọ́dọ̀ láàfẹ́ máa tẹ̀lé wọn nítorí kíni ó ní lẹ́wọ̀kánná mọ̀ọ́jùdé ìní bó bá jẹ́ pé ànábì Isa Jésù bá tún kù láyé ni wà tá ànábì Musa ọmọ Imran bóun náà bá tún bẹ láyé ni tòun ti tíra wọn tọ́lọ́hún sọ kalẹ̀ fún wọn Musa ọlọ́hún sọ àtọ́rọ́ ó sọ kalẹ̀ fún tí ń jẹ́ ancien testament Isa èyún Jésù tíra tiẹ̀ tọ́lọ́hún sọ kalẹ̀ fún òun náà ni nouveau testament tá a mọ̀ sí Injil. àfáàmì yìí wá ní bó bá jẹ́ pé àwọn ànábì méjèèjì ni èyún Musa àti Isa lọwọlọwọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí wọ́n bá ń bẹ láyé ni ó ní bal wa kullu al-anbiya kódà kì í tú ìwà ìsàn àwọn méjèèjì ni nìkan mọ́ fi kárí gbogbo àwọn ànábì yòókù tó ti wá ṣáájú wọn èmi là ànábì Hud èmi là ànábì Ibrahim anabi Ismail anabi anabi anabi má ṣe pọ̀ tó lá bí gbogbo wọn bá ń bẹ lónìí lámà sáàgàlì wá àkìdí mìíràn hàn án yakú na alágéèrè ha àdìrí ṣẹ̀rẹ̀ ha alimutọ́haratil musharrafatil mukarramatil muazzama. Allahu akbar. ó ní gbogbo wọn gbà wọn ò lè sin tí wọ́n sin ní ma àfi kí a padà tó sẹ́yìn anábìwá Muhammad sallallahu pẹ̀lú sẹ̀ríà tọ́lọ́ ń gbé fún tí ń jẹ́ sẹ̀ríà tó ń mutọ̀hárọ̀ tá a ti fọ̀ mákò ń bí ìdọ̀tí islam tó clear ẹ̀sìn wo ni alimusarrafa ẹ̀sìn tó mú ìyàtẹ̀yẹ àtàpọ́nlé dání alimukarama ẹ̀sìn wo ni ẹ̀sìn tó lọ́wọ́ nú tó ní àgbéga nú tó yáyì tó fọ́yìn tó ní àpọ́nlé nú alimọ̀ kò wá tún á sí ẹ̀sìn míì mọ́ bá a bá ti ń bẹ pọ̀ lẹ́sìn ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn àlàyé ní ní èyí tí gbé wá tó clear tó jẹ́ ká mọ̀ pé ànábì dé gbogbo àwọn yòókù gbọdọ̀ tò sí lẹ́yìn ni. فإذا كان الله سبحانه وتعالى قد من علينا بأن جعلنا من أتباع محمد صلى الله عليه وسلم bó bá tún á jẹ́ pé Ọlọ́run ọba mi ni ọba sàtíà tá a mọ̀ ọ́ ní ìkẹ́ tá a mọ̀ tá a mọ̀ ọ́ ní wa Muhammad fákì ìfàyàlì ìkùbínà anna tashabba min kọdọ́lù min qabl wa adọ́lù kathiran kí wá ń tiwa kí ni tiwa tá a ni ti ìlànà tó clear ni ká máa pa ká máa wá darapọ̀ mọ́ àwọn ìjọ kan ká máa wá lọ kọ́ àṣà àwọn ìjọ kan tó jẹ́ pé àwọn ìjọ ni fúnra ara wọn wọ́n mọ̀ pé àwọn ti sọnù wọn ò wá mọ lérí tiwọn nìkan mọ́ wọn adọ́lù wọn sì ti ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn ti ṣì wọn lọ́nà ansawa wọn ṣì wọn lọ́nà kó ń bí ọ̀nà tó ṣe déédéé ọ̀nà tààrà tíyàn ń tọ̀ fi ń bọ́ kí ti ṣìnà gbogbo láwọn tó jẹ́ pé kọ́ni bá dálórí iná hùn wọ́n ti parọ́ ẹ̀sìn wọn wọ́n harọ́ fúhù wọ́n ti yí dà wọ́n ti padà wọ́n ti gbé wọ́n gbé òkè wọ́n gbé wá sálẹ̀ wọ́n gbé sálẹ̀ sókè wọ́n sọ di àrọ́dàrọ́dà hàtà sọ̀ra ka anahu ọ̀gẹ́rù máa ṣọ́ra aláhùn wọ́n ti fọ́ ọ lójú wọ́n ti fọ́ ẹ̀sìn wọn lójú kò wá tún wá padà sí gẹ́gẹ́ bọ́lọ́hùn ṣe sọ ọ́ àwọn sẹ̀ríà tí wọ́n padà tó sọ kalẹ̀ fún wọn ẹ̀sìn wọn ò sí lè rí bẹ́ẹ̀ mọ́. Allahu akbar. Thumma wa ba'da dhalika kulluhu mansukh ṣètúfẹ́ gbọ́ ẹ̀yọ́ mọ́ya mùsùlùmí àti ẹ̀sìn ànábì Isa. Alayhi salatu wassalam. Àti ti ànábì Musa. Alayhi salatu wassalam. Ẹ̀sìn gbogbo wọn gbáà ó ti di mansukhun ó ti di ntaanu tí kò ní valẹ́ rẹ̀ mọ́ tó ti parẹ́ kó mẹ́ẹ̀ wọn tamassuku bil mansukh báyà bá wá di mọ́ ní tọ́lọ́n ti parẹ́ tọ́lọ́n ti fẹsẹ̀ mí ṣẹ́ǹjì rẹ̀ bó bá jẹ́ bẹ̀rẹ̀ wá jòkó ti gbé náà lá máa ṣe ẹ̀ oní kí ló burú mẹ́ kankan náà yọ ni wá àmẹ́nu ìlú kan tó jẹ́ pé wọn lè máa ṣe ọdún àwọn náà sá ń kí wa ká kọ́ ọdún láti bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n tí yìí ó ti di mẹ́sìn ẹ̀sìn tí wọ́n ń ṣe sọ́kalẹ̀ kò kú bẹ́ẹ̀ mọ́. àwọn ìdí pọlọ ìtọ́ka pọlọ yanturu tí ó jẹ ká mọ̀ pé ẹ̀sìn ànátọ́nà fira wà ló kù lọ́wọ́ wọn lónìí. tọ́nà tí wá parẹ́ àwa jòkó tì í wà máa wá tí ọlọ́run ti nù nítorí ànábì kama nínú wọn àti wọn làwọn ń tẹ̀lé àwọn kan àwọn ọmọlẹ́yìn ànábì kan làwọn tóun àná Muhammad ti dé bí ò báwọn láyé yóò gbọ́ kìkì tòun yóò máa gbọ́ wá sí lọ́tún tí wọ́n máa dárúkọ tòun ànábì arábìnrin bí wọn bá tètè kó ní ẹ̀sìn kẹ́sìn tí wọ́n máa láwọn ń wọn má àwọn ìjọ Muhammad àfi kó gbogbo wọn wá wọn bára wọn nù náà ni. sallam. pé bilmansuhi haramun bẹ́ẹ̀ yẹn bá fi ìtọ́lọ̀ntì nùúlẹ̀ tó níbẹ̀ lòun ó jókòó sí ẹsẹ̀ àná ibi ibi ànábì ọlọ́run kan ló lẹ̀sìn náà àwọn ọ̀nà wọn ní haram ni èèwọ̀ ni àti pé la yaqbalullahu minhu qalilan wala kathiran kínkínní nǹkan báyìí nínú ẹ̀sìn míì tí kì ṣe sànábì ọlọ́run ò ní gbà ká á ní nǹkan pípọ̀ nínú ẹ̀ wallahu yahdi man yasha'u ila sirati mustaqim ọlọ́nlọ́ba mi ti máa ń fi ọ̀nà mẹ́ni tó bá wù ẹni tó bá fẹ́ kọ́lọ́n kò fi ọ̀nà mẹ́ni kọ̀ọ̀kan wa àmín kọ́lọ́n má jẹ́ kí a ṣìnà ọ̀nà tó tọ́ ọ̀nà tààrà tọ́lọ́n ti fi wá sí rí ẹ̀ kọ́lọ́n má jẹ́ a ṣìnà mọ́ nínú gbogbo ń táwọn yìí falkhatiru filiktifal filiktifal birasi sana almiladiya linnasara annahu bishakilin mubashir bidinihim ètò tún wá léwu jù mbẹ tá a fẹ́ pera sákèésí ń parẹ́ sẹ́ẹ̀rí bàbá lọ́dún lóde tá a ní ọdún lóde là ń ṣe ká lọ fura o ó léwu pípọ̀ ìmọ̀ báwọn ṣọdún yìí pàápàá jùlọ tó tún papọ̀ mọ́ ìmú ọdún tuntun míì tí ń jẹ́ ti àwọn nàṣọ́ra apárúpọ̀ àwọn àfáà ní ó ti rò pọ̀ mọ́ra wọn ó ti rò pọ̀ mọ́ pé ọdún náà ń papọ̀ mẹ́sìn ni ẹ̀sìn tiwọn ló bí ọdún náà ẹ̀sìn wọn sì ti ó ti lọ lọ́tọ̀ lára ẹ̀sìn tọ́nà fẹ́rẹ́ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ayébi mi láàdì Isa alayhi salam ìyẹn ọdún tí wọ́n láwọn bí ànábì Isa táwọn gbé kalẹ̀ ẹ̀sìn wọn ó ti takò kò jọra wọn kò sì í ṣe nǹkan kan náà mọ́. pẹ̀lú àwa tí a ń tẹ̀lé ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam torí ìdí eléyìí ẹ̀yin wáyà mùsùlùmí níwọ̀n ní gbogbo nǹkan bí ìgbà yìí wá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ arìnrìn lọ́nà alukur'ani lórí gbogbo tá à ń wí yìí tí kò fàjà rárá ẹgbọ́n tó lọ́n sọ́fà nábì ọlọ́n sọ́fà nábì nínú alukur'an ẹ̀wọ̀n nù súratu al-Ma'ida ayà sọ́sàntì dùs laqad kafara alladhina qalu inna allaha wali masihu bunu mariam. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. ọlọ́run ọba ní àwọn kan mẹ́ tó jẹ́ pé lọ́dọ̀ tiwọn wọ́n ń sọ pé dájúdájú ọlọ́run lọ́dọ̀ ti tàwọn wal masihu ibnu mariam iná ni jésù ọmọ mariama àwọn kan mú bẹ́ẹ̀ pé jesu ọlọ́run ni ẹ máa wí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn gbà tí muhammadu pé gbogbo ẹni ẹ bá bá rú gbólóhùn bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ ẹ jẹ́ kó yẹ pé irú àwọn ẹni kàfàrà inna Allaha huwal masihu ibn Maryam. وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم bẹ́ẹ̀ أنا ni ànábì Ìsá iṣẹ́ ọlọ́run tọ́lọ́run fúnra ni أبا ìbúdú rabbakum ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run náà lọ́ba tó dá mi tó dá yín náà kẹ̀sìn ni ló dá pípọ̀. innahu man yushrik billahi. ẹnikẹ́ni tó bá dáwọ́ tó fọlọ́run ọba alẹ̀ tí ò sí lọ́hùn tó bá jẹ́ ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run dàkan ló fẹ́ máa sìn tí ń tara bẹ́ẹ̀ ni fi ṣẹbọ sọ́lọ́run nítorí gbogbo tí ìbá ti ṣe ẹ̀sìn ọlọ́run nísinsìn ó ti dẹbọ. Hmm man yushrik billahi. innahu man yushrik billahi. ẹni bá ṣẹbọ sọ́lọ́run ọba tó bá Ọlọ́run ọba wa orogún. faqad harrama Allahu alayhi al-janna. irú ẹni bẹ́ẹ̀ kó yá máa mà pé ntí ń já àlìjánná ilé ìkẹ́ ilé ìdẹ̀rẹ̀ Ọlọ́run ó ti dè wọ̀ fún. wa ma'awahu an-nar. gbogbo kìtàkìtà rẹ̀ láyé ẹ̀sìn tí lòun sìn ní láyé wàhálà rẹ̀ láyé nínú ẹ̀sìn tí ń sìn ní kó máa mọ̀ pé òun ò ní dé síbì kan bí ibà sínú nàjà ánámà. wà á máa lè zọ́ lèmi nàmi ní àwọn sọ. gbogbo ẹni tí bá ń sin jésù áyà ní tọ́lọ́ ní alábòsí èèyàn ni wọ́n ń torí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tí wọn ò tẹ̀lé tó jẹ́ ìfẹ́nu ara wọn náà ni wọ́n ń tẹ̀lé. wà á máa lè zọ́ lèmi nàmi náà sọ. wọn ò ní rẹ́ nìkan tí wọ́n lẹ́yìn níjọ́ ọlọ́run bá sílẹ̀kùn náà jésù fúnra ẹ̀dá ọlọ́run sì ni ó fọlọ́run mà yín àmọ́ ẹ̀ tẹ̀lé ẹlòfẹ́ nú yín hmm. torí náà ọlọ́mọṣẹ́ wa lérò náà. lakọ́dí káfárọ̀ lẹ́dínà kọ́ọ́lù iná lọ́hà sáàlẹ̀sọ sálàsàtì. àwọn kan tó wá mú wa lọ́tọ̀ wọ́n ní ànábì yísá àti ìyá rẹ̀ mariam gbogbo wọn gbá àtọ́lọ́hún wọ́n wá pa ọlọ́hún fi kún wọn wọ́n fọlọ́hún kún wọn gbá mẹ́tẹ̀ẹ̀ta ni. ọlọ́wọ̀n ọba ni wọ́n ọlọ́wọ̀n wá ní ẹni tí bá ní mẹ́ta ni ọlọ́wọ̀n ọba wọ́n ti di kèfèrí sọ́rọ̀ kèfèrí ni wọ́n kiri yóò ni wọ́n. wa ma min irú o tiẹ̀ sì lè náà irú wọ́nra o lè ni bí ọlọ́run ọba bá pé méjì ètò ayé àsìdàrú kò sí ọba kankan bì kan bí ibà sí ọlọ́run ọba mi Allah iná lọ́ba kan ṣoṣo. wà ìlàmìyà táwọn amáyàkúlò náà. ẹ gbọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ń sọ fún ànábì sọ́ra àwọn èèyàn kéèyàn wà ní bí wọn bá lọ para wọn lẹ́nu máa ń bi ìsọkúsọ tí wọ́n ń kó sọ ni tí wọ́n sọ ọlọ́run ọba mm. wọ́n ń pè nìkan lọ́mọ ọlọ́run wọ́n ń pè nìkan lọ́mọ ọlọ́run wọ́n wá pawọ́pọ̀ sọlọ́run di mẹ́ta hmm. bí wọ́n bá lọ panu mọ́ ká lọ sí mi ìwíkúwì. láyà máa sanna lẹ́dí iná káfáró omi ni ọmọ àtàbò ní àlè. ọlọ́run níbi ọ̀wá lọ dákẹ́ ká sí mi ẹnu àmì ìwíkúwì àjẹjẹ táyà ìyá ẹlẹ́ta ẹlẹ́ro òun ọlọ́run ọba sì dojú rẹ̀ kọ́ wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ látàyé. La ilaha illallah. ẹ̀rí ẹ̀rí pé pọ̀lú bínú lọ́lọ́run fi sọrọ yìí. Masha anabi ọlọrun anabi yisa, wọn pè é lópùrọ́ wọn tún wá mú un lọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ náà tún àwọn kan náà wọ́n láwọn gbá múngbà kan àwọn kan alágbélébù wọ́n tún láwọn sí ó tún gbogbo mara wọn ńgbà tí mú jésù tí kan alágbélébù lọdọ àwọn tí ń pe jésù tó wá bàbá

kamu mú blade ká fi yá lọ́wọ́ tí ìwà bàbá náà sì ń wòran báyìí ṣó dákẹ́ ni wọ́n máa wọ́n máa fa kòkò kan ọmọ yẹn wọ́n máa fara ní tó sì dákẹ́. Hmm. ọlọ́run wọn tí wọ́n kàn lágbélébù ibi tí wàhálà ti wà lérí ọ̀rọ̀ náà ènìyàn hmm. báwo la se lè pe ẹ̀dá ọlọ́run anabi ọlọ́run tápẹ́ lọ́mọ ọlọ́run àwọn kan náà wọ́n ní hmm, kan lòun náà tó dá dúró. wọ́n tún á ní ìyá rẹ̀ náà ọlọ́run kan lòun náà wọ́n wá pa àwọn méjèèjì pọ̀ mọ́ ọlọ́run yóò máa jẹ́ pé wọ́n máa láwọn ṣe honor du père du fils et du saint esprit gbogbo kìíní ẹ̀sìn islam takò ẹ̀rí nínú wo àáyà yìí ọlọ́run kọ́kọ́ pè wọ́n ní olùṣẹ́bọ ó tún pè wọ́n ní kèfèrí ó tún wá pè wọ́n ní alábòsí. ǹgbà tó ti jẹ́ pé ọdún wọn papọ̀ mọ́ bíbí ọlọ́run wọn tí wọ́n pè lọ́rùn kíní ni òun wá nílé jẹ́ ká bá wọn ṣe rárá èyí ni àkójọ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run káàrí bímba dákọ̀ afá kan ẹni Ibn Taymiyyah àsọ báyìí bímba ń jẹ́ àpapọ̀ àwọn afá láwọn afá tọ́lọ́ ni kí mọ̀ wọ́n tún pọ̀ wọn ò sì rí kankan wí táyọ ọ̀rọ̀ tá nàbọ wa Muhammad sọ. torí ìdí eléyìí ẹ jẹ́ kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tún bá ń wo nínú Suratul àyà success níbi tọ́lọ́ ní wàyíṣí kọ́ ya yá ìsàbùnú Mariam. wàyíṣí ni ẹrántí ẹ má gbàgbé bá sì gbàgbé ẹ máa ṣèrántí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí pé ìgbà kan sì tí ọlọ́wọ́ ọba mi ti ń sọ báyìí pé. ya Mariam. mo pèrè Ah. ìgbà kan bẹ tọ́lọ́wọ́n bá dáa pé tí ń bá sọ̀rọ̀ pé. àwọn ah, ah, takulita lè náà sí. ṣé ìwọ ni àbí ìwọ kọ́ tó wá gbójú bóyá tó ń sọ fún àwọn ènìyàn ìtàkìlú ni ìwà omi àìlà ẹ̀yìn. tó ní kí wọ́n mú rẹ àti ìyá rẹ ìrẹ àti ìyá rẹ Mariam ó ní méjèèjì ọlọ́wọ́n ọba lẹ jẹ́ kí wọ́n mú iná ọlọ́wọ́n ọba tí wọ́n máa sìn báwọn kan ṣe ń sìn bẹ́ẹ̀ láyé ṣé ìwọ jésù náà ló gbójú gbóyà ló wí bẹ́ẹ̀ fún wa. mi ń dùn ní láàyè. gba kò tó tọ́lọ́ ọba kankan bì kan mọ́ pé ìwọ àti ìyá rẹ lọ́ba. kọ́ọ̀lá sọba hànà. ànábì isa wa dáhùn pé mímọ́ ni fọ́lọ́hún ọba kábíyèsí ọlọ́run o. máa yẹ kúnnù lí àná àkùlà máa lè sálẹ̀ ibi hakin. bóòlù ṣe jẹ́ kò tọ́ sí mi ntí ibà ń ṣe ẹ̀tọ́ kó tẹnu mi jáde èèwọ̀ ni ọ̀rọ̀ wóróworó tẹ́lẹ̀ yìí nìí èmi ọ̀hún kọ́ èmi ọ̀hún dà tí wọn agbójúgbóyà máa ní kí wọ́n sìn mí lọ́ba kí wọ́n sì mú ìyá mi lọ́ba ìwíwìkúwì ni fún wọn. kuntukulituhum faqad alimtahum. ibi tó kà mí ti balẹ̀ ni pé bí n bá wí bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ ìrọ̀ ọlọ́run ọba Allahu òkúkú ti mọ̀. Hmm. Tàlámù máa fi náfúsí. Kí ni ń bẹ nù mí? Kí ni ń bẹ lọ́kàn mi tí ìrọ̀lọ́ wọn bá ọmọ kò sí? Wàlá àlámù máa fi náfúsí ká. Bẹ́ẹ̀ mi èmi Ísá im ń bẹ nọ́ọ̀kan rẹ ọlọ́run wọn lọ́ba tó ń ríwájú rẹ́yìn wọn lọ́ba tó létí etí rẹ ó kálékáko ń gbọ́ gbogbo nǹkan gbogbo oríṣiríṣi ìran èdè tí ń mẹ láyé wọn lè máa sọrọ nígbà kan náà tẹ́sí rẹ̀ ó sì máa gbọ́ gbogbo rẹ tí gbígbọ ọtọ kan ò nídìí kan lọ́wọ́ ojú rẹ bí ṣe ń rí ìtòsí bẹ́ẹ̀ ló rọ́nà jíjìn tó máa rí gbogbo ohun tí ń lọ tí ń bọ̀ láyé. ta'lamu ma fi nafsi. wàlá àlámù máa ń fi nàfòsíkà ìnáka àǹtà kò sí ti ń bẹ lókùnkùn ti ń bẹ lọ́nà jíjìn tí ìrọ̀ ọlọ́run ò ní mọ̀ nípa rẹ̀. ẹ̀rí àwọn àyà yìí fún ẹni tí ó bá ní ìròrí dáadáa àwọn wa pé àyà yìí ó wáyé wádìjọ́ anabi isa ìwádà anabi isa ó gbogbo àwọn ọlọ́dún kérésìmesì gbogbo àwọn tí ń ṣe ọlọ́run méjì mẹ́ta kankan wọ́n ti tò sẹ́yìn rẹ̀ bíbá lọ́lọ́run wa ní tó ilẹ̀ òní ìlú wa mọ́ yìí gbogbo bá ní èmi rẹ̀ àtijọ́ wà lẹ́yìn anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ò ní ṣe wálẹ̀ ní àwa ti mẹ́. àmín. ọlọ́run wa ní rẹ̀ jésù bọ́ bí àǹtakùltàlì náà sí ilẹ̀ ló mọ́ lónìí yìí àwọn èèyàn ti ṣe pálapàla láyé òní ìlọ́jọ́ ẹ̀san hmm. òní ìlọ́jọ́ ọ̀dájọ́ ṣé ìwọ náà ló gbójú gbóyà ló ní kí wọ́n máa sìn ẹ́ hmm. tó ní ká mú wa àti ìyá rẹ lọ́ba tí wọ́n máa sìn. yóò máa wá dá wọn lóhùn nínú àyà náà. kọ́lá sọ̀bà ha nàka. Ah, ọlọ́wọ́ mímọ́ ni fúnra ọlọ́run o kábíyèsí rẹ ọlọ́run o. máa yẹ kó nù lè àná àkúlà máa lẹ ìsàlẹ̀ ntí kò tiẹ̀ yẹ mí hmm. kò ọ̀rọ̀ náà ò tiẹ̀ jọ mí kò tọ́sí mi kí n wí wọ́nrán wọ́nrán ni kásùkásù lè yí ni ṣùgbọ́n ọlọ́run ilẹ̀ ló ti wá mọ́ yìí bí mo bá wí oyè wọ̀ náà àmọ́ ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run ó kílíyà gbogbo àwọn tí ń pe jésù lọ́lọ́run jésù gan sì kílíyà ọ̀rọ̀ ara rẹ̀ níjọ́ kìyàmà pé òun ò wí bẹ́ẹ̀ fún wọn máa ń kóòtù làwọn. làwọn ilà àmàrìtánì bìí. ìtọ́nà ń ọlọ́run tó ní sọ fún wọn náà ni mo wí fún wọn. àníbùdó tí mo ní kí wọ́n ṣe tó tayọ pé ayé náà níbi tẹ́ ti máa sin ọlọ́run ọlọ́run yín tẹ́ ẹ fẹ́ sìn náà lọ́ba tó dá mi tó sì dá yín náà. wà tún alẹ́ ìdá máa dùn tó fi gbogbo ọgbà jésù sì ń láyé mo jẹ́rìí gbogbo mi tí ń bẹ pẹ̀lú mi rí ìlànà mo fi wọ́n sínú wọn dúró sí. tí mo kọ́ wọn náà ni wọ́n ń lò. Esi ti mo fi mà wá iná ni wọ́n ń sìn. Hmm. fàlámà táwa fẹ́ ìta ni. ńgbà àkọọ́lẹ̀ wọn dé níbi tí wọ́n ti láwọn fẹ́ mú mi tó gbé mi kó láàrin lọ sí sánmà. kúńtà àwọn tarọ̀kì ìbàlẹ̀ ìhìn. ńgbà mo kó láàrin wọn ojú mi ojú tèmi jésù tẹ́yìn mọ́ wọn lọ́ba tó mọ tí wọ́n padà ṣe lẹ́yìn mi ń jásí lẹ́yìn ni bẹ̀rẹ̀. jésù ti kó ńlẹ̀ kó tó wá wa anta ala kulli shay'in shahid. kò sí kankan tó pamọ́ sí rẹ ọlọ́run tójú rẹ ọlọ́run ò tó. torí náà. ẹ̀hún tó àdìbò hàn. ẹ rí ibẹ̀ nílẹ̀ fi máa rí pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba wọn láàánú pípọ̀ wọ́n ní jésù ọmọ wa sọ fọ́lọ́run ìntùn àdìbò hàn wọ́n ti tọrọ ìyàná lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀sìn kẹ́sìn tí wọ́n sì láyé pẹ̀lú èmi jésù tí wọ́n mú lọ́mọ ọlọ́run pẹ̀lú ìyá mi tí wọ́n pè ní igbákejì ọlọ́run hmm. gbogbo nǹkan wọn ni ó lẹ́tọ̀ọ́ kó fìyà jẹ wọ́n ṣùgbọ́n ìnú bó bá fìyà jẹ wọ́n lónìí fa iná wọn kò síbi kan tí wọ́n fẹ́ yẹ ẹ́ sí kò síbi kan tí wọ́n fẹ́ gbà ẹrú rẹ ni wọ́n ṣe ara tó bá sì wọ́ ọlọ́run iná ló lè fi ẹrú rẹ dá àmọ́ ìṣọba alábòsí ẹ̀tọ́ ni kó fìyà jẹ wọ́n wọ́n ṣèṣe ìyà wọ́n rìnrìn ìyà wà ń tọ́jú fìrí làwọn ṣùgbọ́n tó àánú rẹ ọlọ́run ó fẹ́ ó sì gbàyè pípọ̀ bó bá nítò ẹ̀yin nìyẹn náà ṣe ti ṣe wọ́n wọ́n láyé àánú èmi ọlọ́run pé tó bá foríjì wọ́n. fa innaka antal azizul hakim. wọn náà lọ bá bí ọba adájọ́ ẹjọ́ ń bẹ tọlọ ń fẹ́ dájọ́ alikiyama kí tiwa má ba àwa jẹ àṣejù àwa tá à ń bẹnu sáfà nàbì ntí ń bẹ dàdẹ́dà fi ń kó nù ọlọ́mọdé àmà torí ìdílé yìí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ sì já kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kí wọ́n yẹranjú kiri káàkiri lónìí tí wọ́n máa láwọn aṣọdún kiri èyí tó fẹ́ máa mu tí yóò máa mu tí hmm. èyí tí yóò máa lọ bá buat yóò máa lọ èyí tí yóò máa ṣe sìnà káàkiri kì í ṣe ọdún yín hmm. ẹ jókòó ńlé yín ẹ tọ́ alukur'an ẹ máa bẹ ọlọ́run ẹ máa kí ọlọ́run ẹ máa sọ ọlọ́run ẹ sì máa sin ọlọ́run èyí nìní tó jẹ má tiwa amọ́kàmọ́ tiwọn ni sẹ̀ríà mm, ò fọwọ́ kò fọwọ́ sí i torí ìdílé àfi àkókò ọwọ́ yìí àfi tọrọ fún bàbá wa àgbà ni tọ́lọ́hún fi wọ́n ṣe dàrẹ́pítà fún iléeṣẹ́ tá a ti ní àmóhùnmọ́ àwòrán níbí Sunna TV bàbá wa dáadáa ajiwa Abdulrasaq ẹ̀mí kí wọn àláfíà ara ọlọ́mọ àjogún ẹ̀ fún wọn àtàwọn àti ọmọ àyà wọn ajiwa Musa ọlọ́run bá wa kún wọn àrànṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run bá wa mú bá wọn wọ́n ti ń ṣe léyìn náà ẹ̀san rẹ̀ ti ń bẹ fún nǹkan báyìí ṣíṣe ọlọ́run bá ṣàfi san fún wọn. fi wá dọ́dọ̀ bàbá wa tí wọ́n ń jẹ́ ọmọ wọn bàbá alhaj sefudin arikọ́ṣe zakariya supa alekunkẹ alekunkẹ ọlọ́run ọlọ́run bá ṣe fún wọn. mo wá tara bẹ́ẹ̀ náà ó tọrọ fún àwọn ọ̀gá wa níbí bàbá wa tòkítọ́rọ̀ tá a fi dárúkọ wọn sheikh abdulrahim ọlọ́run járe bọ̀ wá pẹ́ tí wọ́n kárí àwọn àfa wa lálá tí wọ́n ń lo àsìkò wọn fún wa tá a fi ń lè tẹ̀lé ìlànà nábì tá a fi ń gbẹ́sì islam lágbọ́yé ọlọ́run yóò bá a san lẹ́sàn rẹ̀ ọlọ́lá àkàwọ̀lá. wala quwwata illa billahi al-aliyyil azim. Allahu akbar.